gómìnà akérèdọlù padà sí nàìjíríà o látòrílẹ̀èdè germany lẹ́yìn ìgbà tára ẹ yá tán bẹ́ẹ̀ bá gbàgbé gbogbo ayé ni wọ́n sọ wípé ara bàbá yìí ò mọ ìyá ó mọ lágbára kọndíṣàn tó mọ tó mọ wà ó mọ lágbára ṣùgbọ́n ròyìn èyí tó ń tẹ̀ wá lọ́wọ́ báyìí òun ni wípé akérèdọlù ti padà kódà wọ́n nílùú ìbàdàn òun ni bàbá wa ò kí ló ṣẹlẹ̀ gangan bó ló ṣe jẹ́ ẹ jẹ́ kí n kúkú ṣàlàyé fẹ̀yìn èèyàn wa kí n gbé yín débẹ̀ lọ́wọ́ kan bó ṣe lọ. ìròyìn èyí tó ń tẹ̀ wá lọ́wọ́ òun láti gbọ́ o wípé gómìnà ìpínlẹ̀ Ondo arákùnrin Akérèdọ́lù ti padà sórílẹ̀-èdè Nàìjíríà o lẹ́yìn àìsàn èyí tó ṣe bàbá tí wọ́n fi gbé bàbá lọ sórílẹ̀-èdè Germany láti lọ gba ìtọ́jú tó péye bẹ́ẹ̀ bá gbàgbé nǹkan bí oṣù mẹ́ta rèé tákérédolú ìyẹn gómìnà ìpínlẹ̀ ondo tó ti kọ́kọ́ kọ̀wé sí àwọn ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ondo wípé òun fẹ́ gba ọlùdé o ìsinmi o lẹ́nu iṣẹ́ o bẹ́ẹ̀ bá gbàgbé kódà nínú oṣù kẹfà ọdún yìí gangan òun ni gómìnà ọ̀hún ló kọ̀wé wípé òun fẹ́ gba líìfù lẹ́nu iṣẹ́ líìfù ọjọ́ kọkànlélógún ìyẹn ọjọ́ mọ́kànlélógún twenty one days ló lóun fẹ́ gbà o ìyẹn lọ́jọ́ keje oṣù kẹfà ọdún tá a wà yìí ṣùgbọ́n gbà tó tún yá tí bàbá ọ̀hún tí wọ́n gbé lọ orílẹ̀-èdè Germany ìgbà tó di pé wọ́n ń ṣe ọdún o òun la rí Akérédolú kódà fọ́nrán yẹn rèé níbi tó ti ń kí àwọn èèyàn wípé ẹ kú ọdún ṣùgbọ́n bàbá ọ̀hún ara rẹ̀ ò yá gbogbo àwọn èèyàn ni wọ́n kẹ̀mí sókè wípé e kọ́lọ́n kó mọ̀ dóòlà gómìnà yìí kọ́lọ́n kó mọ̀ dóòlà rẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn ohun ọ̀làmọ̀ tó gbọ́ pákérédolú ló tún kọ̀wé sáwọn ilé ìgbìmọ̀ asòfin nípínlẹ̀ Ondo wípé kàn sì fóun láyé o òun sì fẹ́ gbé o òun sì fẹ́ lo àkókò díẹ̀ sí o láti ìgbà yẹn ní nǹkan bí oṣù bíi mẹ́ta sẹ́yìn òun akérèdọ́lù ló ti kúrò lórílẹ̀‐èdè nàìjíríà o lọ sórílẹ̀‐èdè germany níbi tó ti ń gba àlàáfíà tó ń gba ètò ìlera níbẹ̀ ṣùgbọ́n nígbà tí ń sọ̀rọ̀ yìí ìròyìn tó kàn wá ní kú báyìí òun láti gbọ́ wípé gómìnà akérèdọ́lù ó ti padà sórílẹ̀-èdè nàìjíríà o kódà nínú ọkọ̀ ojú òfurufú tí bàbá ọ̀hún wà ẹ o ibẹ̀ ló ti jókòó ti ń tẹ fóònù ẹ kódà àrí bàbá ọ̀hún ń tẹ fóònù nínú aeroplane ẹ tó ń sọ fún wa wípé <laughs> akérèdọ́lù ti dé o kódà ẹnìkan tó ta iléèwé ìròyìn àwọn sahara reporter tó ta wọ́n lólobó ó ní kódà láti bí ọwọ́ àná òun lakérèdọ́lù ló ti dé o sórílẹ̀-èdè nàìjíríà wọn nílé rẹ̀ ti ń bẹ nílùú ìbàdàn hmm, ibẹ̀ gangan ló dé sí o ṣùgbọ́n ní kàkà tí èbí ò fi tó bí ọjọ́ bíi mélòó kan akérèdọ́lù yóò padà lọ sípínlẹ̀ ondo láti lọ gba iṣẹ́ gangan lọ́wọ́ igbákejì rẹ̀ èyí tó ń deléde gómìnà ní báyìí ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ tá a sì lè fi tó ẹ̀yin èèyàn wa létí ni wípé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 two five four seven five four two seven bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ jésù ẹ̀ máa rí ìyanu tọ́lọ́n bá lè ṣe ìyanu lórí òkè tí mo wà yìí lórúkọ jésù ẹ̀yin náà máa rí ìyanu ògo ni fún orúkọ olúwa jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù.